الله أكبر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوبلد الله سبحانه وتعالى atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam akí ọlọ́run ọba tí ó ṣọ́ wa láti ìgbà tí a ti kó níbí tí ó sì wá ní ká tún máa pàdé lérí ètò akí púpọ̀ àwa láàmà wá ẹ̀yin lẹ́sìn láàmà wá bá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe olólùfẹ́ fún ètò wa lérí Sunna TV ti Yorùbá ní gbogbo ìgbà ọba náà yóò máa tì í lẹ́yìn yóò sì máa nífẹ̀ẹ́ tẹ̀yìn náà ọlá ìpè méjì ọlọ́run àwọn bàbá wa tí ọlọ́run ọba fi ṣe sábà bí ìmọ̀ gbóhùn sáfẹ́fẹ́ yìí ọba àlekè ọlá yóò bá wa san gbogbo wọn ní ẹ̀san rẹ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nínú ilé iṣẹ́ náà ọlọ́run ò ní jẹ́ oṣù fún yàn kankan nínú wọn o ọlá ìpè méjì ọlọ́run tí a bá rántí ibi tí a ti gbé dúró sí ní inú wa sì tá a ṣe sẹ́yìn nípa ọ̀rọ̀ àlá òun náà ni pé a jẹ́ ká mọ̀ wípé àlá ìpele méjì ni àwọn kan ń bẹ tá máa ń pè ní mubashirot àwọn àlá tí ń fúnni ní ìwo dáadáa a sì jẹ́ ká mọ̀ wípé àwọn ni èyí tó ṣe wípé ìmọ̀ ń kó lọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala a sì wá sọ fún wa ń pé ìpele kejì òun náà ni àwọn ìta máa ń pè ní alhulmu tàbí alhulmu tí a ní pé púpọ̀ rẹ̀ la máa ń pè ní al aláàbò tó ṣe ń gbọ́ ọwọ́ ìṣù náà ni ti máa ń wá ní inú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe síwájú a sọ fúnra wa nípa àlá dáadáa àlá tí wọ́n fún wa ní ìró ìdùnnú a sì bá jẹ́ ká mọ̀ wípé èyí ọ̀dọ̀ ọlọ́run ọba ní máa ń kó àwa ní àlá mi wà tó ṣe ń gbóhùn tí a máa ń pè ní àwọn àlá burúkú tí ń tọwọ́ èṣù èyí tí ń tọwọ́ èṣù yìí a pín sí méjì fún wa a ní ọ̀kan ń bẹ tí a máa ń pè ní àlá tí a ṣẹ̀tánì máa ń gbé wá láti lè wá fi bà wá nú jẹ́ àbí láti lè fi kó wàhálà bá wa láti lè fi ṣẹ̀wò bà wá a sì ní omi ń bẹ nínú àwọn iṣẹ́ àṣetánì náà òun náà ni èyí tí máa ń gbé sí ni lẹ́mìí tó ṣe ń gbé ohun tá a rò mọ́jú náà ni kàbí ohun tá a rò lẹ́lẹ́ náà láàlá láì mọ́jú aṣàlàyé yẹn náà fún wa èyí tá a fẹ́ bára sọ lónìí òun náà ni alamu ṣètọ́níyà àwọn àlá tí èṣù máa ń gbé wá ta sọ fún ara ìpele méjèèjì àti ìbáṣepọ̀ tí ń bẹ láàrin àwọn àti ìgbàfẹ́ṣù náà ìgbà fáwọn onídán ìgbà fáwọn olóògùn ìgbà fáwọn alágbègbà a ti sọ fún wa wá pé tí a bá fẹ́ wo ohun tí èṣù máa ń dá kalẹ̀ níbi àlá tó jẹ́ àlàabú àkọ́kọ́ nǹkan tó ṣe ń gbé òun ni gbòǹgbò ohun tí máa ń mú ṣe òun náà ni tahwifu anas yóò máa kó ìbẹ̀wò báwọn èèyàn pẹ̀lú àwọn àlá ẹ̀ yóò máa gbé àwọn àlá yìí wá láti lè fi fẹ́ kọ́di wa kó lérí ìlànà tòótọ́ ẹ̀rí ìyẹn ló fa nínú Islam wọn pé àlá tí ọlọ́wọ́n ọba máa ń gbé wá àtèyí tí àṣetani máa ń ṣe àtìlẹ́yìn fún wọn pé lórúkọ ọ̀kan náà bó fẹ́ kó ṣe ń gbé máa ń di àwọn ìgbà míì a máa ń yá ọ̀kan lò fún kan èyí tá a máa ń sábà lò fún ohun tí ó bá jẹ́ àlá dáadáa àlá tí ń fúnni ní òdùnnú àlá tó ṣe wípé ihun náà ní gbé wá bá ni ní ohun tó lè ṣe ní láǹfààní tó lè ṣe ní láǹfààní láyé àti alikiyama òun la máa ń pè ní àròkùyà èyí tó bá jẹ́ wípé èṣù nípin nínú ẹ̀ òun la máa ń pè ní alholmu gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé fún wa èyàn ló fa ni anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ní ìgbà tí ó ṣe àlàyé tó fẹ́ ṣe àdáyẹnrí látara ohun tí ń jẹ́ àlá tó wá lójú oorun èyí tí ó ṣe ń gbé ọlọ́run ọba gbé wá láti lè wá fi kọ́ wa ní ẹ̀kọ́ kàbí láti lè wá fi nǹkan hàn wá gẹ́gẹ́ àlàyé ta ṣe nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ṣíwájú. anabi sọ ń gbé àrùyá minallahi ìgbé ohun tí a mọ̀ sí rúùyà aládáadáa tá a mọ̀ sí elmubashirot wọlmùndírọt a ti ṣàlàyé ìpele táwọn aládáadáa náà ó pín sí fún wa aṣọ wọn ń gbé ìbẹnú ẹ tó ń gbé ìmọ̀ ń kó ìdùnnú wá sínú ìgbésí ayé ẹni ni ní ìgbà tí yẹn bá rí báyìí inú yìí ó bẹ̀rẹ̀ sí máa dùn ìsìn ìbẹnú ẹ tó ṣe pé mubashirot lòun náà tó ń gbé ìdùnnú náà lòun náà kó wa àmọ́ náà onímọ̀ ń gbà wá òun náà ní pé tó bá rí ń pé ẹni tó jẹ́ni tó súnmọ́ Allahu subhanahu wa ta'ala ó fẹ́ ṣi ẹsẹ̀ gbé yóò wá wá gẹ́gẹ́ bí ìkìlọ̀ fún olúwa rẹ̀ kó mọ́ bá a bọ́ sínú gbàgede ṣètọ́ a ṣàlàyé báyìí fún wa a sì wá jẹ́ ká mọ̀ wípé àwọn àlátàwí náà ìbẹ́nu ẹ̀ tọ́lọ́run bá ti gbé wá báyìí máa ń túmọ̀ rẹ̀ ọlọ́run bá máa ń gbé wá pẹ̀lú ìtumọ̀ ìsì máa ń bẹ́nu ẹ̀ tó ṣe ń gbé tí Allahu subhanahu wa ta'ala bá fi ránṣẹ́ sí ni èèyàn ní rí túmọ̀ fún títí di ìgbà tá a fi lọ sọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀ dáadáa Islam ṣàlàyé bó o ní ọ̀dọ̀ àwọn ń ta ni a máa ń gbé àlá lọ ní ìgbà tí àlá bá dé ibi táwọn ọ̀gọ̀rọ̀ èèyàn gbé kùnà nìyẹn wọn á gbé àlá lọ sọ́dọ̀ àwọn alágbègbà àwọn olóògùn àwọn olóòṣà ń gbé kán tó máa lá fún wọn ní ìgbà tí àṣetánì bá gbé ìṣe ẹ̀ dé muhammad sallallahu alayhi wa sallam ó ní arru'ya allahi wal hulmu min ash-shaytan tá a sọ fún wa ọ̀dọ̀ ọlọ́run ní ti máa ń kó àmọ́ hulmu yìí ó máa ń kó lọ́dọ̀ ṣaitan hólùmù ta sọ ń gbé aláburúkú yìí ń kó lọ́dọ̀ ṣèitán ó yẹ kó yé gbogbo wa kì í ṣe ń gbẹ́ ṣètánì lágbára àti lè múni lálà rárá àmọ́ yín máa ń ní ọwọ́ nú pé kí ni kó kó ìrújú bá ni kí ẹ má fi ríran rírẹ̀ kò bá síbẹ̀ gbogbo ohun tí a fẹ́ rí lójú ohun ẹ̀dá ọlọ́run ni ẹ̀rí wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ọba ló dá wa ló sì dáṣẹ́ ọwọ́ wa ṣùgbọ́n tá a bá ṣiṣẹ́ náà á ṣàfihàn iṣẹ́ náà sọ́wọ́ ẹni tó ṣe kò bá síbẹ̀ inú ìṣẹ̀dá ọlọ́run ni nítorí ẹ̀kọ́ kó yé wa dáadáa ká má sọ pé ọlọ́run bá ń gbé aládáadáa wá àṣetáni ń gbé aláburúkú wá bí ẹni ń pé àṣetáni pẹ̀lú ọlọ́run wọ́n jọ ń ṣiṣẹ́ lérí ẹ̀dá kì í ṣe bẹ́ẹ̀ bí kò ṣe wípé àṣetáni aṣenísìbà ẹ̀ aṣàfihàn aláburúkú sí ọ̀dọ̀ àṣetáni nítorí pé òun inú ẹ̀ máa ń dùn púpọ̀ pé kó tara nǹkan tí ò dáa ni kó fi mọ fi ọmọ ádámọ̀ fi ṣe yẹ̀yẹ́ kàbí bẹ́ẹ̀ kọ́ kó fi mọ kó ọmọ ádámọ̀ lùgbàdì Allahu subhanahu wa ta'ala. ẹ̀yìn anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìwọ̀n sọ fún wọn pé ìwọ̀n tí a mọ̀ sí aláì àtẹ̀yí tó dáa àtẹ̀yí tí ò dáa ọba adẹ́dàá ló dá wọn ẹ̀yìn a bá sọ èyí tí ò dáńgbà fi tiẹ̀ sọ́dọ̀ àṣetọ́nù ìtumọ̀ ẹ̀ ní pé àṣetánì ó mọ wá ọ̀nà tóun ó gbà tóun fi yọ wá kó lè ìlànà inú hadith jabir ibn abdullah hadith jabir ibn abdullahi qal jaa arabi ila nabiyyi sallallahu alayhi wa sallam faqal ọjọ́ kan ní lágbàá oko kan wá bá nabi wa muhammad sallallahu alayhi wa sallam ó wá ní òun wá gbé ọwọ́n sọ fún anabi pé ya Rasulullah ra'aytu fil mamani ka'anni ka'anna ra'si duriba ó ní pé òun rí lójú òun gẹ́gẹ́ bí ẹni pé wọ́n gé eré tòun bọ́lẹ̀ bàtí wọ́n gé eré tòun bọ́lẹ̀ eré náà ó wá sí ní máa sáré tí ń sáré báyìí tí ń sáré tẹ̀lé òun anabi Muhammad sallallahu alayhi wa sallam ìwọ̀n sọ fún lágbáwá oko náà pé látọ̀ hadithi náà bìtàlá ubi ṣaitani bika fi manamik ànábì wọn sọ fún lágbáwá náà pé ìwọ lágbájá àṣetánì ní fi ọpọlọ ẹ fi ṣeré ní fi ẹ̀mí ẹ fi ṣe yẹ̀yẹ́ ìhun tí àṣetánì ṣe fún ẹ nì má ṣe bá ẹnìkan sọ ọmọ ẹyìn má ṣe bá ẹnìkankan sọ ọmọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní wàkọ́ọ̀lá sami'tu nabiyya sallallahu alayhi wa sallam ba'da níkẹyìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó wá gẹ̀rí mímbà yìí wọ́n sọ fáwọn èèyàn ó ní la yuhadithanna ahadukum bitala'ubi shaitani bihi fi manamih ẹnikẹ́ni nínú yín ò tún gbọ́dọ̀ kò tún gbọ́dọ̀ mọ sọ fáwọn èèyàn eré tí àṣetánì fi ń ṣe yẹ̀yẹ́ tí àṣetánì fi ń ṣe kò gbọ́dọ̀ máa polongo ẹ̀ fáwọn èèyàn mọ́. hadisi yìí tí a bá wò ń kọ́ wa ní ẹ̀kọ́ tó gbayì ní ẹ̀kọ́ tó gbayì ní ẹ̀kọ́ tó ṣe wípé ó fẹ́ kí mùsùlùmí mọ̀ pé àṣetánì ó mọ̀ wá yóò máa fẹ́ fi wá fi ṣe yẹ̀yẹ́ yóò máa fẹ́ gbé àwọn nǹkan wọ̀nyí báyìí wá sínú ọpọlọ wa yóò máa fẹ́ fi àwọn nǹkan wọ̀nyí báyìí fi hàn wá lójú oorun láti lè máa fi ṣe ẹ̀rù bà wá èèyàn ló fà ní Islam ò fi gbà wá láyè àwa tá a jẹ́ mùsùlùmí ń pẹ́ ní ìgbà tí Ọlọ́run ọba bá mú ọ̀kan nínú àwọn àdánwò ni nítorí àlá inú àwọn nǹkan tó pamọ́ ni tí Ọlọ́run ọba ò fi hàn ẹ̀dá kankan àlá tó wá yìí jẹ́ dáadáa yóò padà ṣẹ èyí tó bá jẹ́ aburú bẹ̀ bí ó ṣe bí ò ní ṣe Allahu subhanahu wa ta'ala ló mọ̀ ìyẹn ló fà ní anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé bó o ló ṣe yẹ irú ìṣesí o la gbọdọ̀ bá lọ́wọ́ ẹni tó ṣe wípé ó lálà burúkú tí àṣẹ̀dá ni gbé wa bá àwọn èèyàn níbi àlá wọ́n ti kùnà ẹlòmíín ní sí ó ti lálà subhanallah ó lálà ń pé ìyàwó tòun ní í ṣe òun tó sì ṣe ń gbé ìyàwó yìí kò máa pẹ́ kò mẹsẹ̀ nínú ohun tí ń ṣe nínú àdáhùn tí Allah subhanahu wa ta'ala ó gbé bá ṣùgbọ́n àgbà tó ti rí lójú àlá ó gbé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ó gbé lọ fáwọn ẹni tó ṣe wípé ọ̀nà èṣù ni wọ́n ń tọ̀ èṣù gbé nǹkan wá báyàn lójú oorun oye ẹni tí wọ́n ń pe èṣù ojúfò ni èṣù ó gbé tiẹ̀ wá bà ẹ̀yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sì ti sọ àsọ́ọ̀lẹ̀ fún pé man ataka hinan aw arrafa fasadaqahu bima yaqul faqad kafara bima unzila ala muhammad anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ń sọ fún wọn pé gbogbo ẹnikẹ́ni tó ti gbé àlámọ̀ rí ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ lọ́ba àwọn ayé nǹkan wò àwọn awofáni àwọn ọ̀dà ọ̀pẹ̀lẹ̀ ni àwọn atẹ́yẹpẹ̀ ni kàbáyìn tó ṣe ń gbé tẹ̀síbíù náà ni wọ́n fi ń ṣe tó wá gbàgbọ́ lérí ohun tí ó sọ fún ẹ nì ànábì ni ó ti di kèfèrí ẹ̀rí inú ọ̀rọ̀ mi ànábì ni tí a bá tiẹ̀ tí wá gbé lọ́ọ́ ba lásán látùkùbálù lẹ́hùn sọ̀látún àgbàyìn náà yá ọ̀mà fún ogójì ọjọ́ yóò máa kírun ni wọn ní gba ìhun náà lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ pé Allahu subhanahu wa ta'ala ti sọ báyìí fún wa èèyàn ọmọ ìyá mi lójú ọ̀nà ìsìn Islam èwo wá ní pé kálálà burúkú tí ànábì wa muhammad sallallahu alayhi wa wa sallam ti ṣàlàyé gbogbo ọ̀nà tá a gbà fún wa tá fi bọ́ lọ́wọ́ àwọn àlá burúkú yìí tí a bá wò ihun tí ń bayé jẹ́ lónìí òun náà ní pé kí èèyàn láàlà àlá kó yé wa kéèyàn gbé àlá fẹ́ni tí ṣe ń gbé kò mọ̀ nípa àlá ó lọ fún ni kàbẹ́ni tó ṣe ẹni tí ń gbé lọ fún ni ni kàbẹ́ni tí wọ́n ń gbé wá fún ìdájọ́ tí ń bẹ nípa àlá ó mà burú jáì ẹ̀yin ọmọ ìyá mi lójú ọ̀nà ìsìn Islam béèyàn bá purọ́ lásán lérí àlá tó ṣe ń pé kò sí láàlá náà ó ti rúgi oyin tó bá dijọ́ ọgbẹ́ni àlìkíyàmà ẹ̀yìn ṣùgbọ́n ká má bàa kó sínú gbàgede wàhálà àti fìtínà Muhammad sallallahu alayhi wa sallam ó ti la àwọn nǹkan kan kalẹ̀ fún wa kí ni inú ìṣesí wo la gbọdọ̀ bá ẹni tó lálàá ẹ̀yìn èèyàn wá lálàá dáadáa ni tàbí ó lálàá tó jẹ́ ti ṣe ìtọ̀ ní yàgẹ́ bá ṣe sọ fún wa ni ibo ló yẹ ká dájú ẹ̀kọ́ ṣé ń gbé ká dájú ẹ̀kọ́ àwọn alágbègbà ni àwọn olóògùn ni àwọn ẹlẹ́bọ ni àwọn tí wọn kì í ṣe mùsùlùmí ni àwọn tí wọn fi ìṣesí wọn fi yọ títà nábì Muhammad ni ẹgbọ́n nǹkan tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa inú àwọn nǹkan àwọn ahadífù kan fún wa tí ó máa jẹ́ ìwòsàn fáwọn àlá tó jẹ́ àwọn àlá burúkú ta máa ń lá ẹ̀yìn tí àyè bá gbà wá àlá tí ó wá jẹ́ dáadáa pàápàá bóò ni mùsùlùmí máa ń ṣe gbà tó fi máa ń tọ́jú àlá náà tó ṣe ń gbé ihun tó lá tó jẹ́ nǹkan dáadáa ni kò ní fi padà bọ́ fún ẹ̀ islam ṣàlàyé gbogbo ẹ̀ nítorí èèyàn máa ń lálàá tó jẹ́ nǹkan dáadáa ńgbà míì tó ṣe ń gbé nǹkan dáadáa tó lálá ẹni tó bá mójútó ó tún lè bọ́ mi lọ́wọ́ ẹ̀yìn anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ń sọ fún wọn pé inú hadith kan tí jabir bin abdillah tó gbà wá fún wa ó ní idha ra'a ahadukum ru'ya yakra'uha anabi ní sallallahu alayhi wa alihi wa sallam ń pé gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá rí àlá kan tó lá àlá kan tó ṣe ń gbé àlá náà ó kórìíra rẹ̀ ààrẹ ò lè gbé anabi ni fàlẹ́ yàtọ̀ àníyàsáre ìtàláàtà anabi ni kó tutọ́ sọ́wọ́ òsì ẹ̀ lẹ́mẹ̀ẹ́ta ẹ̀rí wàlìyẹ́sà ìbílẹ́hìn mi nà ṣètọ́ ní kó sì wá ìṣọ́ lọ́dọ̀ ọlọ́run ní pé kó ṣọ́hun níbi ohun táṣetá ni gbé wá ní lẹ́mẹ̀ẹ́ta wàlíyàtàhẹ́wàl àǹjẹ́mbìhì lẹ́dí kánà àlẹ́ yìí kó sì wá yí kò lérí ìhà tó wà tó fi láàlá náà èyàn jẹ́ ọ̀nà àbáyọ àkọ́kọ́ tí ànábi sọ fún wa ó ní ká tutọ́ à ń bọ̀ wá ṣe àlàyé nípa ọ̀tọ̀ yín tó ń gbé níbi itọ́ yìí Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam version mẹ́ta ló lò ó lo itọ́ ó lo atẹ́gùn lásán ó sì lo eh, ẹ̀yìn ataful òun náà ni atẹ́gùn tó ṣe ń gbé ìmọ̀ ní itọ́ yẹ́yẹ́ nínú tí kì í ní itọ́ púpọ̀ ẹ̀yìn jẹ́yìd hadisi anabi sọ nǹkan mẹ́ta fún wa ó ní pé kéèyàn ṣe pẹ̀tùẹ̀ lẹ́mẹ̀ẹ́ta sọ́wọ́ òsì èkejì anabi ní ké ṣe a'udhu billahi wá ṣe ọlọ́dọ̀ ọlọ́run látàrí èṣù lẹ́yìn náà kéèyàn yí kò ní ìhà tó wà inú hadisi mi anabi sallallahu alayhi wa sallam ìtètè mọ́ kàwọn hadisi náà torí àsìkò ó ní ìdàrọ́ ahdukum ru'ya yaqra'uha ẹni ẹnikẹ́ni inú yín tó bá rí ó bá láàlá kan tó ń pẹ́ ara ẹ̀ kọ̀ tó kórìíra ẹ̀ ànábì ní kó yí kó lè ìhà tó wà kó wá ṣe kó wá fa atẹ́gùn pùẹ̀ pẹ̀lú tọ́yẹ́ sọ́wọ́ òsì wọ̀lì yas'alillaha an khairiha min wọ̀lì yata'awwad min sharriha anabi ni kó wá tọ oore tí ń bẹ níbi àlá tó ń kórìíra tó ta rẹ̀ dání tó láàní oore tí ń bẹ́ẹ̀ kó ṣe kí ni kó tọwọ́ ẹ̀ tó bá tọ oore tí ń bẹ́ẹ̀ kó wá wáṣọ níbi aburú tó lè tara àlá náà wá ó fi hàn wípé èèyàn lè lála tara èèyàn ó kọ̀ tó ṣe ń gbé oore ó sì máa bẹ níbẹ̀ àmọ́ tí yìí bá mọ̀ ọ̀nà àbáyọ ẹni tó lálàá nígbà orí ìṣòro kan tó a gbé lọ sẹ́rọ̀dọ̀ àwọn olóògùn àwọn olóòṣà tó ṣe ń pé wọ́n ti wá fi nǹkan míì fi kún nǹkan míì fún ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wa tó ṣe ń pé wọ́n wá nù ìṣòro bẹ́ẹ̀ tó ṣe ń pé ìṣòro yẹn ó ti gbé wọn kúrò nílé wọn sì ní padà ọ̀dà lè kíá mọ̀ ìṣòro pé ká mọ̀ mẹ́ni ta fẹ́ gbé àlá fún ìyàwó lálàá lérí ọkọ ó sáré jáde kọkọ tó dé ó lọ gbé fáwọn ẹni ibi bó ṣe gbà lọ́wọ́ ọkọ nìyẹn pẹ̀lú rọrùn gbà ò mọ ohun tó yẹ kéèyàn ṣe ànábì tún sọ̀rọ̀ yìí fún wa kábà lè máa ń pé tí a bá lálàá burúkú ká yí hàn padà ká ṣe pẹ̀pẹ̀pẹ̀ sọ́wọ́ òsì lẹ́mẹ̀ta lẹ́yìn náà ká wá sọ fọ́lọ́run bá ń pé ihun tó jẹ́ oore tí ń bẹ́nu àlá yìí tó pamọ́ yọ ọ́ jáde fún mi aburú tí ń bẹ́ ń bẹ̀ má jẹ́ kí n rìn. hadith mi wá bẹ́ẹ̀ lọ́wọ́ anábì muhammad sallallahu alayhi wa sallam anábì muhammad sallallahu alayhi wa sallam ìsọfún ẹnu hadith abi sa'id al-khudri tó lóun gbọ́ pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní idha ra'a ahadukum ru'ya yuhibbuha ẹnikẹ́ni inú yín tó bá rí àlá kan tó ṣe ń gbé àlá náà ihun tó rí lójú ohun yìí ihun tó nífẹ̀ẹ́ sí ni fa innaha min Allah kó mọ̀ dájú gbọ́dọ̀ ọlọ́run ló ti wá o fàlìyàmàdìláha alayhi kó dúpẹ́ fún ọlọ́run ọba púpọ̀ lérí ẹ̀ àwọn tí ńlá la tó da nìyẹn àwọn nǹkan tí máa ń jẹ́ ká la tó da ní máa fi ń dúró ti ni tí kì í fi bọ́mọ ni lọ́wọ́ èyàn ń lala nǹkan dáadáa gbà mí nígbà tó o bá dúpẹ́ fọlọ́run lérí ẹ̀ kó gbé ọlọ́run ọba tó bi lérí ẹ̀ ó súnmọ́ pé kí nǹkan náà kó tún bọ̀ fún ẹ̀ ẹ̀yìn ẹ̀yìn wọ́n lè yọ hadith bíhà o lè sọ ọ́ fún yàn ẹ̀yìn wọ́n ìzàrọ̀ àgbẹ̀rẹ̀ dalik mimma yakra àmọ́ tó bá rí nǹkan mi tó ṣe ń gbé nǹkan tó kórira fa innama hiya mina shaitan àṣetán ni ni mo ń gbé yẹn wá ànábì ní falẹ̀ yastaiz billah min sharriha kó wá ṣọ́ lọ́dọ̀ Ọlọ́run ọba níbi aburú tí mẹ́mẹ́ wala yadhkurha li ahadin fa innaha la tadurru ànábì ní kò gbọ́dọ̀ sọ fún yẹn kan tó bá ti wá ṣọ́ Ọlọ́run nípa èṣù níbi aburú tí mẹ́mẹ́ wala yadhkurha li ahadin kò sì má sọ fún yàn kan fa iná halanta dúrọ̀hù anábì ní láyé aburú tí ń bẹ níbi kìíní náà ò ní rìn. nà àwọn àdìsí náà ó tó bíi mélòó kan àmọ́ bìkan náà ní gbogbo ẹ̀ ń lọ wọ́n kọ́ wa láwọn ẹ̀kọ́ kan tó ṣe ń gbé agbọ́dọ̀ ní àtẹ̀kọ́ta fẹ́ ní níbi àdìsí tó ṣe wípé níbi àwọn nǹkan tó ṣe ń gbé alálàlà tó jẹ́ àlá dáadáa àti ẹ̀kọ́ àti ìṣesí tá ní níbi àlá burúkú tó ṣe wípé lónìí ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí di kèfèrí ẹ̀rí anábì ní àrùyà sọ́ọ̀lẹ́hà mìnàlọ́ wọ̀lhólmù mìnà ṣètọ́ aládáadáa tá a máa ń láàánì ọlọ́run ọba ní máa mú wá o èyí tó bá jẹ́ ń pé èyí tó ti àìtẹ́ ẹ̀mí wákọ̀ tó jẹ́ àlá wọ́n pa mí ni àwọn àjẹ́ ńlé mi ni mò ń fò lókè mo fẹ́ jábọ́ ni wèrè ní ńlé mi ni àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a máa rí anábì ní ṣètọ́ ni ó máa gbé wá báyìí. ẹ̀yìn anábì ní ẹnikẹ́ni tó bá rí nǹkan kan tí ẹ̀mí ẹ̀ kọ̀ falyanfudh an yasa shamalihi thalatha an shimalihi kó ṣe tuẹ̀ tuẹ̀ tuẹ̀ èyí atẹ́gùn lásán nìyẹn láì tí kò ní sí ìtọ́ nínú ẹ̀ wal yata'awadh mina shaytan fa innahu la yadurruh kó wáṣọ lọ́dọ̀ ọlọ́run níbi èṣù kò ní kó ìra ìnira bá ẹ̀yin ọmọ ìyá mi lójú ọ̀nà ìsìn Islam tí a bá wo àwọn ahadith yìí gbogbo ẹ̀ ibì kan náà ni gbogbo wọn jọ ń lọ ibì kan náà ni àwọn àdìsí náà lọ àwọn àdìsí náà wá pẹ wọn fẹ́ wá kọ́ wa lẹ́kọ̀ọ́ bó o ní ìṣesí wo la gbọ́dọ̀ bá lọ́dọ̀ mùsùlùmí ní ìgbà tí ọba adẹ́dá bá ní pé kálá làbò kò ní àdìsí abúkọ̀ dáadáa òun sọ fún wa pé òun gbọ́ tí anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó sọ fún wa pé àrùyà minallahi wal hulmu minash shaitan aládáadáa ọlọ́run ọba ní mu wa àṣetáni ní í ṣe alátìlẹyìn agbátẹwò aláburúkú tá a máa ń rí ẹni yéwu tó bá rí wẹ̀ kó ṣe pẹ̀pẹ̀pẹ̀ sọ́wọ́ òsì kó sì wáṣọ lọ́dọ̀ ọlọ́run níbi aburú anábìọ́n pé láǹtàdúrò láǹtàdúrò hù láyéláyé kò ní rí aburú tí ń mẹ́mẹ́ àbá tó gba àdísà sọ pé àdísì ẹni tí ànábì sọ fún ó ní àtìgbà tóun ti gbọ́ tóun ń ṣe kinní yìí kò sí bí tí aláburúkú náà lè wá gbà aburú kan ò tún ṣẹlẹ̀ fóun mọ́ èèyàn máa yá mi lójú ọ̀nà ẹ̀sìn Islam tí a bá tẹ̀síwájú dáadáa tí a bá wo àwọn olùmọ̀ á pé wọ́n ti rí iṣẹ́ púpọ̀ wọ́n gbéṣẹ́ fún wa wọ́n ti tó lẹ́yìn àwọn àdísù yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè láǹfààní àti lè ka gbogbo ẹ̀ wọ́n á tó ń pé irú ìhàwó ni àwa tá a jẹ́ mùsùlùmí yẹ ká kọ sí hadith tàbí ká kọ sí àlá burúkú ẹ̀yìn àti àlá tó ṣe ń gbé ó jàlá dáadáa ẹ̀yìn nítorí àìmọ́kọ ìhà wa tó dá sí àwọn àlá yìí náà ní falẹ̀ lòmíì fi ń gbé àlá lọ fẹ́ni tí ò mọ̀ nípa àlá ó bá sì ti gbé àláfẹ́ni tó ṣe pé kò mọ̀ nípa ẹ̀ tó wá ó wá tó àlá náà sí òdì ó ti bára ẹni ṣe yẹ nítorí tó bá tún sódì tó ṣe wípé ó tó fi fi ìbànújẹ́ fi kún ìbànújẹ́ fún ẹni ihun ta ni ó ṣe tó fi bọ́ níbẹ̀ tó ṣe ń gbé aburú tí ń bẹ́nu àlá náà kò ní jẹ́ tiẹ̀ ò rí nǹkan náà ṣe òun wá fi wàhálà fi kún wàhálà ó fi ìbànújẹ́ fi kún ìbànújẹ́ fún ẹ ó wá kó bó o ló ṣe bàbọ́ nínú ẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi lójú ọ̀nà ìsìn Islam lérí gbogbo èyí tá a sọ kalẹ̀ yìí yóò mọ yé wa pé àlá náà ìpele méjì tó pín sí náà àlá tá a nífẹ̀ẹ́ sí àtàlá tá a nífẹ̀ẹ́ sí àwọn olùmọ̀ á ń ṣàlàyé fún wa wípé léyìn àwọn àdìs tó wà ńlẹ̀ yìí àwọn ṣe istimbatu wọ́n yọ jáde fún wa pé kí làwọn ọ̀nà tá a lè gbà tó ṣe wípé àti dáadáa àti èyí tí ò da nínú àlá tó bá ti ṣẹlẹ̀ fún wa a máa ṣe àṣeyọrí ń bẹ̀ ẹ máa tẹ kẹlẹ́mi ká lọ. Allah. náà àwọn olùmọ̀ wá pín àlá náà sí méjì kàí bá ṣe ṣàlàyé fún wa pé lérí àwọn èyí ta kàkálẹ̀ inú ọ̀rọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam a rí pé arúhà elmahbuba àti arúhà elmakruha ni wọ́n pín sí àlá tó ṣe ń gbé inú wọn máa dùn tábà ńlá tínú wọn á máa fẹ́ gbé wẹ̀ ní kó máa wá sínú inú àwọn oorun wa ta máa ń sùn àti àwọn àlá tó ṣe wípé tí a bá lá a ní fẹ́ pé kó máa ṣẹlẹ̀ fún wa àwọn olùmọ̀ sọ fún wọn pé <clears throat> àwọn ìṣesí kan wà tó ṣe pé ẹni tó fẹ́ láàlá kó tó di ń pé àlá òde ó yẹ ń pé kó máa ni èyí ni ò ní fa ká máa lála burúkú kàbí bẹ́ẹ̀ kó a bá lála burúkú àní sílé wọ̀ àní sílé tẹ̀ wọ́n sọ pé àkọ́kọ́ ni pé kọ́bìlà rúà àyẹ̀kùnà sadiqal lahja ẹni tó fẹ́ lálàá kó tó di pé yóò lá àlá yìí a ti sọ fúnra wa ipe anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ wípé tó bá kù dẹ̀dẹ̀ yóò kásẹ̀ lẹ̀ mùmíní tó jẹ́ ní ire kò ní lálá kan tó jálá dáadáa kọ́lọ́wọ́n bá máa mú ṣe fún ṣùgbọ́n ẹni tó ṣe ń gbé àlá rẹ̀ yóò máa jẹ́ àlá dáadáa tí ọlọ́wọ́n bó sì máa mú ṣe òun náà lẹni tó ṣe ń gbé ó bá ní ọ̀rọ̀ rí lẹ́nu tí ń sọ ìbáṣọkùnrin ìbáṣọbìnrin ọmọdé àtàgbà tó bá láwọ̀ rí lẹ́nu tó ń sọ aláyọ̀ ọlọ́wọ́n bá máa fi ń kẹ́ ẹlòmíì tó ṣe ń gbé yóò máa rí tó bá sì ti rí ọba adẹ́dàá ó máa jẹ́ pé kí nǹkan náà kó máa rí bẹ́ẹ̀ ẹ̀yìn ṣùgbọ́n àtàlọ́ ọlọ́run ọba fẹ́ ṣe ewé ẹ̀ fún ìwọ tó jẹ́ mùsùlùmí àwọn àlá tó jẹ́ àlá dáadáa àkọ́kọ́ ni wípé èèyàn gbọ́dọ̀ jẹ́ni tí ó ní èdè rẹ ahun lára kó má jẹ́ni tó yẹ ń yóò kàn máa sọ̀rọ̀ bó bá ṣe fẹ́ ọ̀rọ̀ wúlúwúlú kó má ṣe bẹ́ẹ̀. èkejì àyànnáàmà àlá wùdú ìnùwà àlàjẹ́mbì àìmánì bí mùsùlùmí ó bá sùn kó máa sùn lérí kíni lérí ìhà ọ̀tún ànábì muhammad sallallahu alayhi wa sallam tó bá fẹ́ sùn ìhà ọ̀tún ni ànábì muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀ ń sùn sí ànábì tún máa mú ọwọ́ rẹ̀ báyìí agbésí parí kẹ́ eré ẹ̀ ni yóò ṣe kíni yóò dùbúlẹ̀ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ní àjọṣepọ̀ pẹ̀lú àlátafẹ́lá anabi wa muhammad sallallahu alayhi wa, alayhi wa sallam inú àwọn ẹ̀kọ́ tó kọ́ wa níbi oorun tó bá ṣe ń gbé ọ̀kọ̀ọ̀kan nínú wa a máa ń tẹ̀lé ni aláburú kò ní yàdọ̀ wa bó bá sì yàdọ̀ wa náà ni kò ní bà wá lẹ́wọ̀ àmọ́ láńpẹ́ àyí tẹ̀lé náà ló fà ẹlòmíì wọ́n yóò lára báyìí tí ó fi jí báyìí wọ́n lu gbogbo ara ẹ̀ yóò borí àwọn ẹni bí ń bẹ láyè tó ṣe ń gbé tí wọ́n bá rongo fẹ́ sùn gbádùn wọ́n mọ ṣọ́ àsìkò tó fẹ́ sùn ni àsìkò tó fẹ́ sùn yẹn làwọn fẹ́ fi iṣẹ́ láabi ránṣẹ́ sí ẹ àbáwọn ọ̀nà tí anábì ní ká gbà ká fi ṣọ́ra wa àlò mélòó mélòó nínú àwọn mùsùlùmí tó yẹ pé kò ní fẹ́ sùn ó ní àwọn ògèdè àwọn ọfọ̀ tí ó pè náà kó tó di gbé yóò sùn ẹlòmíì wọ́n sọ fún pé tó bá ti fẹ́ sùn náà bá yẹ ẹsẹ̀ méjì kó tó kẹsẹ́ rí bẹ́ẹ̀dì ó nínú ohun tí ó gbé sí náà tó bá sì yá gbé sínú ihun náà kò gbọ́dọ̀ ẹsẹ̀ náà ò tún gbọ́dọ̀ kanlẹ̀ mọ́ ó kejì èyí èyàn gbà fàfáyé ni gbogbo àwọn nǹkan wọ̀nyí anábì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ inú ẹ̀ ní gbé anábì sọ fún wa sallallahu alayhi wa alayhi wa sallam tó bá sùn kó tó sùn mú aṣọ ẹ kó ṣe kíni kó gbọn ibùsùn ẹ ó sì náwọn àdúrà tí anábì kọ́ wa jayid inú ẹ̀ àwọn olùmọ̀ sọ fún wa pé an yaqra inda nawmihi wa shamsi wa layl wa tin wa suratul ikhlas wa suratul ikhlas wal mu'awwidhatayn kéèyàn ka àwọn súra yìí àwọn olùmọ̀ sọ fún wa níbi àwọn nǹkan wọ̀nyí tó ń gbọ́n lè bí àgbà ṣánábì ló kà á ni àwọn olùmọ̀ sọ fún wa sallallahu alayhi wa alihi wa sallam ipa àwọn nǹkan wọ̀nyí ànábì ò kà ṣùgbọ́n ń bẹ nínú tíra àwọn àfa àgbà tí wọ́n sọ fún wa pé èèyàn lè kàgbà tó ti jẹ́ ń pé Qur'ani ni Islam sì fẹ́ ń pé ká ṣe kí ni ká ṣe àdúrà bó fẹ́ kó ṣe ń pa àwọn èèyàn kan wọ́n dọ̀ àǹfààní pé kíyàn fi àwọn eh, kíyàn fi ilẹ̀ ìgbà tó ṣe ń pé àti rírú ẹ̀ lọ́dọ̀ ànábì nítorí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní àdúrà tó sọ pé ká ṣe ẹ̀yìn àwọn ní kólú ẹ mọ sọ pé allahumma inni a'udhu bika min sayyil ahlam wa astajiru bika min tala'u bi shaytan fil yaqadhati wal manam allahumma inni as'aluka ru'ya saliha نافعاً حافظاً غير منصية اللهم أرني في منامي ما أحب àdúrà ní gbogbo àwọn nǹkan tá a sọ yìí nígbà tó ń sọ fọlọ́run máa gbé ọlọ́run mo wá ṣọ́ lọ́dọ̀ ẹ pẹ̀lú orúkọ ẹ tó dáa ìgbé kò ṣọ́ mi níbi abú tí ń bẹ níbi àwọn àlàabú ẹ̀yìn mo sádìrí ọlọ́run ọba níbi pé kí àṣetán kó má máa fi mí ṣe yẹ̀yẹ́ kó máa fi mí ṣe yẹ̀yẹ́ ní àyè àti nígbà tí mo bá sùn ẹ̀yìn mo wá tọ ọlọ́dọ̀ ọlọ́wọ́ bá ń pé àlá tí ń bá láàlá ni kó jẹ́ àlá tí ó padà ṣe mí láǹfààní tí ó sọ mi tí oníjàlá ti ń padà gbàgbé ọlọ́run ọba wa fi hàn mí nínú ohun tí mo fẹ́ sùn ihun tí mo bá fẹ́ ni o mi fẹ́ hun mọ́ fi ihun tí mi bá fẹ́ mọ́ fi hàn mí inú àwọn nǹkan táwọn olùmọ̀kà kalẹ̀ fún wọn gbalẹ̀ ṣe ọ̀kan la tún kà fún àwa yẹn bó fẹ́ kó ṣe wípé àwọn nǹkan wọ̀nyí ẹ̀rí ò sí fún látọ̀dọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àmọ́ ń bẹ́nu àwọn olùmọ̀tá sọ pé àdúrà ni kò bà nǹkan kan jẹ́ gbà tó ti jẹ́ wípé kì í ṣe ìjọsìn la fi ń ṣe ẹ̀yìn náà ìsìn bẹnu wọn a wá sọ fún wọn pé èyàn ní ìgbà téèyàn bá fẹ́ mọ èyàn bá fẹ́ sùn tó sì ń fẹ́ pé àwọn àlá dáadáa lòún fẹ́ mọ ńlá wọn ní ká ṣe nǹkan yẹn ẹ̀yìn wọn a sọ fún wọn pé téèyàn bá wà lálàá dáadáa náà bù ṣe tó jẹ́ àlá dáadáa láti aládùnnú alá nǹkan tó dá lárí ẹ̀yìn àyàmàdàlọ́hà àléhà èyàn gbọ́dọ̀ dúpẹ́ fún Ọlọ́run àti ka hadith náà kéèyàn dúpẹ́ fún Allahu subhanahu wa ta'ala ní ìgbà tí yẹn bá ń ṣe kíni ní ìgbà tí Ọlọ́run bá bá ní kéèyàn lálàá tó rí nǹkan dáadáa alámi ń gbé ẹlòmíín sójú kú fa ẹ̀yìn jama ẹlòmíín lálàá ìgbéké yé yé tó kígbe báyìí ó fẹ́ dìde ni ó fẹ́ rí gbá ó fẹ́ bọ́ ó fẹsẹ̀ gbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà nǹkan tó gbedele dòdò ó ti kọjá lọ sálẹ̀ kíámà àlá náà ló sì là àlá náà lèyàn lẹ́yìn jama ló ṣe wípé ìka tó fi sẹ́nu báyìí inú ìka tó fi sẹ́nu náà ló fi lọ sálì kíámà ẹ̀yìn ọlọ́run ọba kò fi islam kò fi yé wa náà ẹ̀yà bá lára dáadáa an yuhaddisa biha walakin man yuhibbu duna man yakra ẹ̀yà bá lára tó dáa islam gba aláyé ń ká sọ ọ́ fẹ́ni tó bá jẹ́ ni ta nífẹ̀ẹ́ sí tóun náà sì nífẹ̀ẹ́ sí wa àmọ́ ìkórira tẹ́tọ́ bá jẹ́ ní tó kórira wa ni kàbáwọn tó jẹ́ oníṣe jẹ́ ẹ̀ná bí tèmi nìkan ni èmi nìkan ni ẹ rí ká má sọ fún wọn ọlọ́run bá kójú ọkọ̀ kọ́ wa máa ṣe mélòó mélòó nu ẹni tá a nífẹ̀ẹ́ sí kàbí tó nífẹ̀ẹ́ sí wa táwa ń wò pé tiwa ń dùn lójú ẹ̀ tó yẹ pé tiwa sì tún bàjẹ́ ẹ̀yin jàmá àfi kọ́lọ́run kó fi ẹni tá a bá ṣe tá a fi ṣoríire kí ọba náà kó yan olú ẹ̀ fún wa. ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní fàìdàrọ́ ahadukum man yuhibbu fala yuhadithu bihi illa man yuhibb ẹnikẹ́ni nínú yín tó bá rí nǹkan tó bá nífẹ̀ẹ́ sí tínú ẹ dùn sí kó má sọ fẹ́ lómi o ẹ̀yàfẹ́ tó bá rí pé olú ẹ nífẹ̀ẹ́ sóhun ẹ̀rì ìmáàmù wa Nawawi wọ́n sọ fún wọn pé ó súnmọ́ ń pé ẹni tá a bá sọ fún tó ṣe ń pé ẹni tí a nífẹ̀ẹ́ sí ó lè fa kókó ríra wa kàkí kó máa fi ojú ẹ̀ fi àyè kó máa fi ẹ̀mí fi lé nǹkan náà jìnnà sí wa kí Allah subhanahu wa ta'ala kó kọ́ wa máa ṣe ìwọ̀nba díẹ̀ nínú tí a lè mẹ́nubà nínú ìṣesí tí a gbọ́dọ̀ bá lọ́dọ̀ ẹni tó ṣe gbó lálá dáadáa nìyẹn ẹ̀rí nam kó tó ní gbàgbọ́ sí ìṣesí tí a gbọ́dọ̀ bá kàbí bó la ṣe máa ń ṣe ìwòsàn àlá burúkú ẹni tí ó lálàá yìí tó ń gbàlà dáadáa ni yàní kínú ẹ máa dùn kó máa dúpẹ́ fọlọ́run kó máa dúpẹ́ tó ń gbé ọlọ́run ọba bá ráwọn nǹkan mẹ́sẹ̀ tó jẹ́ nǹkan dáadáa tó dúpẹ́ fọlọ́run ọba lérí ẹ̀ ọba náà máa ń jẹ́ kí nǹkan náà kó padà ṣẹlẹ̀ kó rí ibi tí ó ṣe wá lójú oorun ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ fún anábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ anábì fẹ́ lójú ogun kan àwọn kèfèrí wá pọ̀ bàtàwọn kèfèrí pọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n ọba wa fi ìran lójú oorun nítorí gbà àwọn mùsùlùmí ìgbà náà tí ìrún pé à ah, ṣáà lè jẹgùn yìí jogun yìí báyìí ó sì ṣe é ṣe ni ẹ̀yìn ó dà ń gbógun badri kàbí ohudu ní ìrántí èyí tó jẹ́ máa àmọ́ ohun tó ṣẹlẹ̀ nígbà ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam lójú ogun náà ọlọ́wọ́n ọba ní kó láàlá ń pé wọ́n kéré sáwọn bàtà nàbí dé tànàbí gbọ́ tànàbí rí àlàyé inú ànàbí dùn ànàbí sọ fáwọn mùsùlùmí ara wọn yá wọn lójú ogun náà wọn sì jẹgùn ọlọ́wọ́n bá kó fi islam kó fi yé wa inú ẹ̀ tabako níbẹ̀ ìlàjò ru'a al-makruha aláta alátó ṣe ń gbé alátara wa kọ̀ ní tẹ̀mí wa kọ̀ ní lérí àwọn ahadisu tá ti kà fúnra wa ó yẹ kó yé gbogbo wa àkọ́kọ́ an yata'awadha billahi min sharriha èèyàn gbọ́dọ̀ wáṣọ lọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala níbi aburú tí ń bẹ nínú àlànà ẹ̀yìn aburú wo làlànà gbé dání ká wáṣọ lọ́dọ̀ Ọlọ́run ọba nínú ẹ̀ inú ẹ̀ bákan náà an yata'awadha billahi min sharri shaitan nítorí gbogbo àwọn nǹkan yẹn la kà nínú àwọn àdìsí ta kà nípa àlá kéèyàn wá ṣe ọlọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala ìdáàbòbò lọ́dọ̀ ẹ̀ ìgbéjìnà sí iṣẹ́ ẹ láabi tí ń bẹ lọ́wọ́ àṣetánì níbi àlátàlá ẹ̀yìn inú ẹ̀ bákan náà àyànfúnfà àyàsárihi thalathan kéèyàn máa ṣe twelve twelve twelve lẹ́mẹ̀ẹ́ta léyìí tó ṣe ń gbé abáyọ atẹ́gùn náà jáde ó abáyọ atẹ́gùn náà jáde ìtọ́yẹ́yẹ́ kan yóò máa gbanú ẹ̀ wá bó fẹ́ kó ṣe ń gbé lábùdù táwọn àdìsùn náà gbé wa omi gbé onítọ́ wa omi gbé oní e, atẹ́gùn lásán wa ṣùgbọ́n àwọn olùmọ̀ wa sọ fún wa pé èyí tó fi ń ní ọlá jù nínú ẹ̀ òun náà ni pé tí atẹ́gùn náà bá ti ń jáde lẹ́mẹ̀ẹ́ta náà kárí pé à ń rí itọ́ díẹ̀díẹ̀ yọ jáde ẹ̀rí inú ẹ̀ ní ìgbà tí a bá gbọ́ tí ọlọ́run bá bá ní pé kálá láti ò dà Allah yuhaditha biha ahadan anabi ní ká má gbìyànjú ń pa fẹ́ lọ sọ fún yàn kan àwa là ń fún àwọn àfáwọn ẹlẹ́bọ là ń fún wọn lóúnjẹ o àwa tá ń lálà nǹkan kò ní ṣẹlẹ̀ nínú ilé wa ẹ bá ń wá àlàyé mo lára ń pé ya mi kú mo lára ń pé gbá mo lára ń gbọ́ ọjà mi jóná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Islam ti la ọ̀nà kalẹ̀ fún wa láwọn ọ̀nà tó ṣe wípé aburú yóò ní padà fi ṣẹlẹ̀ fún wa àwọn nǹkan tá ń ka yìí tí wọ́n bá gbìyànjú àlè lè ṣe pẹ̀lú yọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala aburú náà ó ti di àwa sẹ́yìn ó ti di nǹkan tó ṣe ń gbé àwa pẹ̀lú ẹ̀ àjọ fẹ́ pàdé ara wa mọ̀ ẹ̀yí anábì ní yatahawala an jambihi alladhi kana alayhi kéèyàn sáà ti yí kò kó yí dà kó lérí ìhà tó lu ẹnbẹ̀rí tó fi láàlánà ẹ̀yí min khayriha èyàn gbọ́dọ̀ wáṣọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala níbi aburú tí ń bẹ níbi àlànà tààlà ẹ kí ẹ wá tọ lọ́dọ̀ Allah ń pé oore tí ń bẹ ń bẹ kó ṣe kí ni kó jẹ́ tèèyàn ẹ má wọ́n pé ní ìgbà tí èèyàn bá lálàá burúkú túláàsì ní gbé kó jẹ́ gbàbúrú yẹn ní ó kàn yàn rárá ẹ̀yìn anábì ní ká wá ṣọ́ nípa burú tí ń bẹ́nu ẹ̀ lẹ́yìn náà oore tí bá mẹ́mẹ́ tó rè kan ò bá sí níbi àlá tí wọ́n fẹ́ lánìí anábì wa muhammad sallallahu alayhi wa sallam kò ní sọ fún wa pé ká wá ká tọrọ oore tí ń bẹ níbẹ̀ àyìmọye èèyàn tó lálà burúkú ìkẹyìn àlá ni ọba adẹ́dà ó ṣe fátòhò fún èèyàn lálà ń pé tòun ti báhùn tòun ti báhùn òun ta tọ̀sùn nígbà tí ń bẹ lójú ayé ó ta sọ́tùn kò yọ ó ta sósì kò yọ wájú àtẹ̀yìn bákan náà ló wà ó wá lálà ń pé tòun òun tó wá kó nílùú òun lọ sí ìlú míì ìlú míì tóun wá dé ó tún wá burú ju ìgbà tóun wá lé lọ lẹ́yìn àláyì inú gbàgbọ́ lẹ́yìn àláyì ọba adẹ́dà ó ṣe ìyanu fún ó ṣe ìyanu fún gbà tó mọ ọ̀nà tí yẹn máa ń gbà tí a máa fi ń mójútó àlá àlá burúkú tí ò dáa táṣetánì bá gbé wa èyàn kí polongo ẹ̀ ẹ̀rí èyàn kí polongo ẹ̀ kì í ṣe nǹkan tí a máa ń polongo gbé lágbájá wá bá mi wo wá bá mi wo wá bá mi gbọ́ ihun tí a máa ń gbé pamọ́ ni orí fúnra ẹni kàbó orí fẹ́yàn kí wọ́n wá wo pé ọ̀nà ọlágbà tó ṣe ń gbé aburú tí ń bẹ nínú ẹ̀ kò ní fi kan ẹni tí ó lálàyé ihun tí a máa ń sọ nìyẹn àmọ́ tá a bá ti bẹ̀rẹ̀ sí ní máa pín káàkiri abẹ̀sí fáwọn afá lóúnjẹ àwọn ẹlẹ́bọ àwọn ológun àti ìbẹ̀sí fún wọn lóúnjẹ nígbà tó bá gbé àwọn oníṣe ọ̀hún iṣẹ́ ìkórìí nǹkankan ìgbà yẹn sọ pé ah ìwà láyé nìsín ó yẹ ká yẹ wò àwọn ẹlòmíín nìsín wọ́n ti dojú gbogbo ẹ̀ bólẹ̀ wọ́n tún pè ní istikhara ń gbó yẹ ká ṣe istikhara fún ẹ̀rí wọ́n pè ń pé istikhara làwọn fẹ́ ṣe àlátó láyé hàn ó burú gan ó yẹ ká ṣe istikhara ká fi pé kí ni ìtumọ̀ àlá ẹnikẹ́ni kọ́ ni ọlọ́run ọba fi mà aláfimà ẹni tí ò bá sì mà nípa ọ̀rọ̀ àlá tó wá ń túmọ̀ àwọn àlá fáwọn èèyàn ó dájú pé aburú ní ń di sẹ́yìn ọkọ̀ yóò sì rò nǹkan ẹ̀ bẹ́ẹ̀ títí dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmá ni àyàfi tó bá tó bá nítorí pé àlá inú àwọn nǹkan tó pamọ́ ni ká má gbàgbé ẹ̀rí ihun tó pamọ́ ni ẹ̀rí ihun tó pamọ́ ni àwọn ànábì ọlọ́run lẹni àkọ́kọ́ tọ́lọ́run ọba yọ̀dá fún pé kán máa rí tú nítorí iṣẹ́ ọwọ́ wọn tọ́lọ́run ọba gbélé wọn lọ́wọ́ ó sì wá ní ọ̀nà tọ́lọ́run ọba máa ń gbà tí fi máa ń bá wọn sọ̀rọ̀ àdìsọ̀tà ànábì Ibrahim fún wa inni arọ filimanami anni asbahuk fandur maza tarọ ó fi hàn mí lójú ohun pé mò ń pa ẹ́ mò ń dú ẹ kí lórí ọmọ mi ọmọ sì ń sọ fún bàbá ń pé ya abati falma tó umar satajiduni insha allahu mina sabiri ìhun tán pa á láṣẹ ìhun tó pa á láṣẹ ni ó ṣe ìwọ bàbá mi ó mọ bá mi láàrin àwọn ẹni tí wọn ní sùúrù anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam aritiẹ náà anabi yusuf aritiẹ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kì í ṣe ẹnikẹ́ni kì í ṣe pé tó ń bá ti jẹ́ ìmámù kàbá ti já fà lálẹ́ tó máa là rárá àwa gbé kó lọ́dọ̀ àwọn àfà ó wà ní pé àwọn tí wọn kì í ṣe mùsùlùmí là ń gba ọ̀rọ̀ àlọ́ba ń gbé kan tó máa là ká mọ̀ mọ̀ ká mọ̀ gbàgbé wípé gbogbo ẹni tó bá ń gbé àlàfẹ́ni tí o bá máa nípa ẹ̀ olúwẹ̀ ń ba yé jẹ́ ni o ẹni tó bá ń tó máa là ń tó ń gbé àṣírí ni ẹni ọlọ́run ọba máa ń fi ránṣẹ́ sáwọn ẹni tó bá fẹ́ ni ọba adẹ́dá sì máa ń lo léyà àwọn ànábì ẹ̀ débi pé ọ̀kan nínú àwọn wáàyí ni kó tó nígbà ọlọ́wọ́n bó fi jìbìlù ránṣẹ́ àwọn ọ̀nà tọ́lọ́wọ́n bá máa ń gbà fi báwọn ànábì ẹ̀ sọ̀rọ̀ kan ni ó yẹ báyìí ìhun tọ́lọ́wọ́n ọba máa ń lò nígbà tó bá gbé fẹ́ lómi ìyàtọ̀ sí ọlọ́wọ́n ọba ń pé òun ni kó tún mẹ̀fọ́ tó wá tún tukùtù tó máa ń gbà ti pọ̀ ọlọ́wọ́n ọba ní rọ́mẹ̀ orúkọ tọ́lọ́wọ́n ọba pe àlá àgbékò láyé náà ọlọ́wọ́n ọba kójọ kókó àmọ́ ṣe ẹ̀yin ọmọ ìyá mi lójú ọ̀nà ẹ̀sìn Islam àlá tó burú mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ni nítorí ẹ̀ náà fi sọ fún wa pé ká yíra dà ká tọrọ àdúà ká sì ṣe kíni ká wá ṣọ lọ́dọ̀ Ọlọ́run nípa aburú tí ń bẹ nínú ihun yìí báyìí tí ó kàn wá ní ojú oorun tí a bá tẹ̀síwájú. Si níbi àlá àlá dáadáa àti àlá tó burú a sọ fún wa pé àlá tí ò dáa ìpele méjì ni èyí tó ṣe ń pé ẹ̀mí ara wa ní máa ń gbé wá bá wa ihun tá a rò tì tẹ́lẹ̀ yóò padà wá bá a lójú oorun ihun tá a rò tẹ́lẹ̀ kì í ṣe túláàsì ni kó jẹ́ pé nǹkan tá a lónìí kàbí nǹkan tá a ní nǹkan bí ọ̀sẹ̀ kan kàbí nǹkan tá a ní nǹkan bí oṣù kan nítorí ọpọlọ ọmọ ádámà ó ní agbára púpọ̀ àwọn àyè kan wà ń bẹ tó ń bẹnu ọpọlọ náà tó ṣe ń gbé ọba adẹ́dà ó tọ́jú ẹ̀ tí máa ń gbé àwọn nǹkan pamọ́ tó ṣe ń gbé ihun tó gbé pamọ́ náà sẹ̀ o lè má rántí nǹkan náà títí tí àìmọye ọdún ló padà rántí ẹ̀ ọba adẹ́dà ti ṣe nǹkan ẹ̀ bẹ́ẹ̀ ni náà ni àlá yẹn ìrántí ta máa ń rántí ẹ̀ nìí ihun tá a gbàgbé nǹkan àní sí téèyàn gbàgbé tó ń gba ìmọye ọdún ló ti lọ àìmọye ọdún ló kàn rántí ẹ lójijì gbé ha ah, nǹkan báyìí báyìí báyìí báyìí bẹ́ẹ̀ náà máa ń ṣẹlẹ̀ fún yàn lójú àlá nígbà tí yàn bá wà lójú oorun ihun tó ti wà ní ọpọlọ náà tó palẹ̀ tó palẹ̀ àdì tó pamọ́ sínú ọpọlọ náà ìmọ̀ ń padà wá àṣetáni ó wà lò àṣetáni ó wà lò láti lè máa fi kó wàhálà bá gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni islam fi kó wa láwọn ètò tí àwọn ètò tí islam tò kalẹ̀ fún wa ń pé ká fi máa mójútó àwọn àlá tó jàlá tó burú yìí tó dùn tó sì yẹ ń pé kẹ́nì kọ̀ọ̀kan nínú wa ká mójútó tá a bá mójútó ẹ rí i pé gbogbo wa náà láàjọ sinmi a bá mójútó àwọn ìtàn parọ́ fún wa yìí àwọn ìtàn láwọn ń tó àlá fún wa yìí àìmọye owó ẹ̀ tó yẹ mọ́ ti fi fọ́lé onílé a ti sọ ìyá àti bàbá wọ́n sọ wọ́n dọ̀tá ara wọn wọ́n pè ìyá alájẹ wọ́n pè bàbá lóṣó ọmọ ń sá fún yẹ ibi ń pó lálà ó kàn rí ẹ̀ǹkan lásán náà ń le aṣọ ń gbé yẹ ẹni lè ìyá ẹ̀ ló ti lọ gbàjẹ́ ẹ̀jẹ̀ aṣọra púpọ̀ ẹ̀yàn ọmọ ìyá mi lójú ọ̀nà ẹ̀sìn Islam tí èèyàn bá tẹ̀tún aláàlá bẹ́ẹ̀ tó bá ní lójú ohun tí èèyàn bá ti lo àwọn ọ̀nà gbogbo tí Ọlọ́run ọba ní pé kátọ̀ yìí pẹ̀lú ìyọ̀dá Allah subhanahu wa ta'ala aburú tí bá mẹ́mẹ́ kò ní padà jẹ́ tiwa gẹ́gẹ́ bí tí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe sọ fún wa o ká máa gbàgbé o anabi wa sọ pé man kadhaba fi ru'ya muta'ammidan falyatabawa maq'adahu minan nar anabi ní gbogbo ẹnikẹ́ni àwọn tí wọ́n ń lálàárọ̀ tó ṣe ń pé tí wọ́n bá lálàbù ṣe wọ́n á purọ́ fáwọn èèyàn ń pé mo lálàá báyìí anabi ní gbogbo ẹnikẹ́ni tó bá wà ń lálàá tí ń purọ́ fáwọn èèyàn nípa àlá tó sì máàmà tó ṣe ó bá dàlí kíyámà kó lọ wábi tí ó ti jókòó nínú náà inú hadith mi anabiya muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní gbogbo ẹnikẹ́ni tó bá lálà tó sì jẹ́ ń gbó purọ́ ni ọlọ́run ọba ó sọ ń gbé kó so nǹkan bíi àní báwo ni kí n pè bíi àgbàdo méjì kó so pọ̀ kàbí jéró méjì pọ̀ báwo ni wọ́n fẹ́ so wọ́n pọ̀ gbà pẹ̀lú kíni ìdí ẹ̀ ló wà bẹ́ẹ̀ ọlọ́run ọba mọ fìfì yà nítorí ẹ jẹ́ ká ṣọ́ra púpọ̀ fún ọ̀rọ̀ àlà ọlọ́run ọba bẹ́ẹ̀ ni láàrin ìgbà náà ọ̀rọ̀ ànábì ń bẹ́ńbẹ́ tó ṣe ń gbé yẹ ká ṣọ́ tá a máa ń rí lọ́dọ̀ àwọn oníṣúfí ọ̀wà nábì tó sọ pé màrọ́ àní fìlìmọ̀nà mi fàkọ̀dọ̀rọ̀ àní ń pé gbogbo ẹnikẹ́ni tó bá rí mi èmi náà ló rí fa inna ṣètọ́nà láyà tamathalu bí inú pa ṣètánì kì í gbé àwọ̀ tèmi ànábì wọ̀ kó fi ṣe ìbàjẹ́ àwọn èèyàn mú lísìn ànábì ni ẹni tó bá rí òun ni o irú talẹ̀ tó fẹ́ rí ànábì ǹjẹ́ ànábì lè wá lójú oorun kó sọ fún mi pé èmi ni ànábì kàbí bẹ́ẹ̀ kọ́ o sọ ń bó ránàbì dàkọ̀ ọlọ́wọ́n bó sọ fún ránàbì ó bẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn wà sọ fún ránàbì lójú ohun ngba nàbì ló fáwọn ní nǹkan sọ̀rọ̀ fati kàbá nàbì ló fáwọn nígbà ó fáwọn ní jáwá tó kàbá nígbè káwọn mọ̀ lò irọ́ ni gbogbo ẹ̀ àwọn aláyìn àwọn aláwọ̀ ni ọlọ́run kò jọ kó kọ́ ẹnì kọ̀ọ̀kan wa máa ṣe ibi tí ìgbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan wa dé lónìí ọba náà kó ṣàlékún ẹ̀ fún wa ọlọ́run ọba rí jẹ́ títí ń rí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الله